olóṣèlú ẹbí àwọn àrùndébi tí wọ́n gbé fọdọ òbílẹ̀ jẹ tẹmáníkà wò wọn á tọ́ka sí iná pé ẹ wà lára mọ. òótọ́ ni ìyẹn ni èmi ṣe ń sọ pé torí pé o ti dán ìwò o ti dọ̀tún wò o ti dá o sì pé èrè tó lódùmarè fún yàn nìyẹn ìyẹn wá ní nǹkan téèyàn láti lè gbé kó sọ kó lè jókòó kó sọ tọrọ fún wọn pé ah, ẹ mú sùúrù o ẹ mú sùúrù o bá ṣe ń ṣe yìí kò bójú mu o ibi tá ń lọ yìí ẹ̀tàn ni o torí olúwa ẹ ti rí gbogbo méjèèjì iṣẹ́ ológun kọ́ ló lè ṣòro olóṣèlú olóṣèlú kò ń ṣe nǹkan tó lógun àní olórí kan lẹ́mánì nǹkan tó bá tẹ̀ ti sọ tó bá lọ yàgò tó ò ṣe kele agbé ẹ o ológun yẹn ẹ̀dẹ̀ láti lè ṣe torí òun ló máa mọ gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe pátápátá á sọ fún wọn pé dúró síbí tó bá dago mẹ́rin gbà ó báyìí ṣàbẹ̀rẹ̀ sí yìnbọn ẹ̀ mẹ́. náà kí ló ń ṣe máa yìnbọn kí ló gbọ́ àìtó ṣe fẹ́ ṣe láago mẹ́rin kò ń ṣẹjọ́ tiwọ̀ ṣáà kọjú sí bí kò bẹ̀rẹ̀ sí dàbò ládàgò mẹ́rin tó o bá dàbò kélé á ẹ olórí oko tó jẹ́ ọ̀gá wọn náà ló mọ gbogbo nǹkan tí àwọn ṣe sọ pé tó bá dago mẹ́rin ìwọ kọjú síbí tó bá dago kan ìwọ kọjú síbí. iṣẹ́ olókùn yẹn ṣùgbọ́n ìyẹn kọ́ la máa gbé wá sí ọ̀rọ̀ olóṣèlú ẹ jẹ́ kó lúkà kó lọ dọmú ìyá ẹ̀ mọ́ a ní kán tù lúkà èmi ò sínú pé kán tù lúkà because eh, fún tó bá rí àwọn ará áfíríkà mẹ́rin mẹ́wàá méje nu wọn nàìjíríà ni ọlọ́run dẹ̀ fún wa kò sí nǹkan tó lọ ìbàjẹ́ là ń ṣe o àbòsí là ń ṣe o gbogbo ọ̀ràn tá à ń ṣe yà ń tọ́ra wa jẹ ni o kò lè work láéláé kò sí ibi tó fẹ́ du lọ tó du tó lè fi ṣiṣẹ́ o. náà dàgbà sí ẹ yóò lọ síbi ológun ọmọ ah, ọba ṣe ń ṣe tiwa o ló bá fẹ́ sọ̀rọ̀ tí ọ̀gá yín bá fẹ́ gbọ́ gbogbo yín àti pé dàrẹ́tọ̀ ti dàrẹ́tọ̀ ẹ kílẹ̀ ẹ̀rù ń pẹ̀lẹ́ kílẹ̀ ẹ̀rù tó bá ti sọ pé ọ̀nà báyìí ṣùgbọ́n ní òṣèlú wàá sọ̀rọ̀ àwọn constituency ẹ̀ eléyìí náà adé á ní níbi báyìí báyìí báyìí ló ṣe ń lọ gbogbo ẹ̀ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ so bẹ́ẹ̀ ṣe máa ṣe pé òkìkẹ́ lọ nǹkan tẹ bá lẹ́ẹ̀rí tóun yóò bá tó láti ṣe fáwọn èèyàn yín torí àwọn náà dìbò fún ẹ pé lọ lọ ṣe aṣojú wa lọ́hùn òkè náà ṣe é sì kí náà ṣe é sì ẹ wo owó gọbọi gọbọi gọbọi tó ń ti tó ń fún ẹ wo gbogbo owó tó náà fẹ́ fi ra mọ́tò ìdí pàdé ṣe mọ́tò tó ìwọ tó ní kó lọ ṣàṣojú wọn ní ìbálẹ̀ ìwọ ló gbé mọ́tò láyọ̀ káwọn pípù tó bá ti gbede kan yọ táyà kan yọ bọ́ọ̀sì kan yọ kiri ètè bí ń pààyàn nílùú àní àbòsí làǹkìní yìí ò wọ́ọ̀k kò ṣiṣẹ́. ẹyin bàbá tábàwọ ìjọba ìbílẹ̀ òun ló sún aráàlú jù òun làwọn aráàlú lè sáré bá tó bá di kànáà gidá ṣùgbọ́n nǹkan tí ìjọba ìbílẹ̀ dà ní ó ti di òdì kejì lásìkò yìí ẹ̀yin àgbàdẹ ni pé àìdẹ́ni ní mọ̀sàkáhùn kíkan ṣé bá kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé bá láṣẹ máa rí bá lọ ní. náírà nǹkan tí mo sọ nìyẹn ẹ̀tọ́ ti pọ̀ jù kò yẹ ẹ̀tọ́ ti ìbílẹ̀ kéèké náà ń bílẹ̀ àbòsí ni nígbà tó bá jẹ́ jẹ́ pé nínú state mi ìgbà gbọ́ pé owó tán ní Àbújá náà ti ń pín o. Abuja náà ti ń pín gbogbo owó tó máa lọ sí abúlé bí abúlé tán ibi kan lọ ti ń jókòó náà pín gbogbo ẹ̀ kólúkàkú dọmú ìyá ẹ̀ mú torí tẹ bá tẹ bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ Mr Chairman fún ìbílẹ̀ bíi tó máa máa máa yan kiri láàrin ìlú gbàdébí pàwọn èèyàn ní yóò ní fa agbádẹ́ ìyá. wọ́n lè lóko.